إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء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 ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائبه هو الذي لم تنته الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجير ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين أدفني هذا الله الله بأتي يولي تسير بك أترى إنك أتجفاني بها محمد tí ọlọ́run bá gbé ọkọ ẹgbẹ́ ògbé àti àwọn ará lórí àtàwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn tó wájú ọmọ yìí Islam tó jẹ́ ọgbìn ìdè kọ́lọ́n jáde wà nínú wọn. gẹ́gẹ́ bí ohun tí à ń bá lọ lánàá òun náà ni ọ̀rọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ ẹjọ́ ìgbà ìyáàmà gbà pé pé ọ wà lábẹ́ agbẹ́rin ọ̀rọ̀ ogún tí a sọ lórí lórí ọlọ́ọ̀bà àdìpẹ́lá tó sọ nù kúrán sọ pé mọ́ àlìkìyàwó méjì ọlọ́ọ̀bá ní alágbára àtẹ̀lé ó jẹunjẹ àlìkìyàmà tí ó tọ́jẹ́ kó ní ọba òdodo tí ó máa dá pàtẹ tí ọ̀fẹ́ nìkẹ̀kẹ́ tí ó tún pàtẹ lẹ́yìn tiẹ̀ yọmùdí nìtí jẹjọ́ ẹ̀sán yẹn kótó di pé kálukú tẹ wá di pé yọ wọ àjẹnà àbí yọ wọ náà àwọn ìṣẹ̀lẹ̀ kan kò ṣẹlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ yẹn náà làwọn ń sọ ọ̀rọ̀ lórí ẹ̀ so àtàlà ìlànà pé ìgbẹ́jọ́ dàrún ní mímọ̀ tí wọ́n wo kíra ọlọ́ àti ní sọ̀tọ́lá lórí wípé bóò ni àwọn ìṣẹ̀lẹ̀ yẹn bóò ní oṣù tẹ̀sí lọ ẹ̀sì tẹ̀lera wọn. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ní káàtó ní àlìbáàtì wọn nùṣó àjíǹde kíkà tó sùn wá wà ní ààyè ibi tí ọlọ́run ti dìde lórí sàárè rẹ̀ àtàlàyé lórí ẹ̀ ní àná. ẹlẹ́ẹ̀kejì òun ní alhashir àkójọpọ̀ tó jẹ́ pé lẹ́yìn ìgbà tí ọlọ́mọba jó àdìdè fún kálukú wà ní ààyè rẹ̀ ní gbogbo oríṣiríṣi ààyè lórí ilẹ̀ àwọn mọ̀láìkọ́ wa máa tẹ̀lé wa lẹ́yìn lọ síbi táàtì péjọ láti sùúrù sẹ́wọ́jú ọlọ́run. ẹlẹ́ẹ̀kẹta oná ni òkú fòlùkálì bèlmọ́ọ̀kì àwọn òun náà ní pé àwọn mo wọn ó kọra dúró ní àyè táwọn yìí ìkọra dúró yẹn ìṣesí kan ni lẹ́yìn ìgbà náà ló kù ìṣesí ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni tóòlù tóòlù mọ́tò lẹ́kálíkì tìlùmọ́tò lè mọ́tò tìlùmọ́tò àwọn èèyàn ọ̀pẹ́ lórí ìdúró yẹn gidi gan tí tí ó fi tú kálukú pé ìdúró yìí oṣù wa fàpọ̀jù tí kálukú ọ̀nà rẹ̀ sí ìdájọ́ ìṣẹ̀lẹ̀ aláìkarùn-ún onáà ni pé àwọn múmìnir òdodo nínú àwọn tọ́tẹ̀lé àwọn ànábì ọlọ́run látòrí ànábì ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ́lá ṣe lórí gbogbo àwọn yòókù wọ́n lọ síbi omi adágún tọ́lọ́ ń gbé kalẹ̀ ní ijó àjíǹde yìí ní tàbí táàsì lórí ilẹ̀ táàsì pé ìrọ̀ṣẹ́ ọ̀dọ̀ ọ̀hún níbẹ̀ ẹ̀tọ́ bá ti mú bẹ̀ yọ rẹ̀ gbẹ rẹ̀ wàhálà ló ti kú inú rẹ̀ ó dùn fún ti aráàlú bí ọlọ́run káwọn tẹ̀lé ohun tó wá mu nínú omi adágún yẹn àti sàlàyé tọ́pọ̀ lórí ẹ̀ tó gba níbi ọlọ́run kọ̀ọ̀kan ọlọ́run fún ní omi adágún yìí. ìtẹ̀lẹ́lẹ̀ kẹfà òun lẹ́yìn ìgbà tá a bá mú mi tán a tún wá tètè wá tó bẹ̀rẹ̀ mi tó ní o wá fẹ́ lọ kẹrin kéde lẹ́yìn yẹn ní ìtẹ̀lẹ́ a lọ máa bá àwọn àníbi ọlọ́run pé pé wọ́n sífẹ̀ẹ́ wa àyàfi anẹ́gbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ìwọ́n máa wá wà wí gẹ́gẹ́ bí a ti sọ ní àná kàkàlẹ́yẹ̀ náà kàdí. ṣùgbọ́n anẹ́gbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam oná ni yọ wà lọ síbi àlẹ́ ara ti ọlọ́run tí ó forí balẹ̀ tí ó bẹ̀ ọlọ́run bá lè bẹ̀ ọlá ipe kó ṣe ìgbẹ́ láàrin kó ṣe ìdájọ́ láàrin àwọn ẹ̀dá rẹ̀ kára àdìjẹ́ náà ọmọ ọlọ́kọ̀ àdìjẹ́ náà kára àná ọmọ ọlọ́bí mu náà pẹ̀lú pẹ̀síte yẹn sọ́lọ́ fi ilẹ̀ fún àlẹ́mọ̀ sọ́lọ́ àlùsọ́lá lẹ́yìn ìgbà náà ní tẹ̀lé ẹlẹ́ẹ̀kẹjọ́ wà tẹ̀lé oní àdìgbò ọlọ́ọ̀bá àlejòlá yóò wà síbi yóò dé níjọba ìkìyàmọ̀ ní ìbámu sí títóbi rẹ̀ bí gbangba rẹ̀ ọ̀nà tó lè kú òmìnira lọ́mọ ẹjú yóò wá ṣèdájọ́ láàrin àwa ẹ̀dá ẹlẹ́ẹ̀kẹsàn gbogbo ẹ̀ náà láti mẹ́nu bàlá nàkà ti mú ẹ̀rù wá lórí ẹ̀ òun náà ní pé ààrẹ ọlọ́run bá àdìsí ọlá sáǹsìn àwa mú mi ní orí nírí ìdùnnú tí ò ní sí kẹkẹ tí ó dùn mọ́ wa tó mọ́ ọlọ́run bá àdìsí ọlá sáǹsìn rẹ̀ láàrin inú ọlọ́ọ̀ni àlérí láàrin tán torí pé ọlọ́ọ̀bá sọ pé la asúndérí kú lé àbùsọ́ọ̀rù wàhùwà yóò dérí kú lé àbùsọ́ọ̀rù wàhùwà lọ́sí ìkọlọ́kọ́ bíi kò sí ojú kan tó lè rí ọlọ́ọ̀ba àlejò ọlá lárí kan mọ ọlọ́ọ̀ba ní máa ń rí gbogbo nǹkan kan òun náà ní ọba aláàánú ọba tó lè pé ìmọ̀ fínífíní ń bẹ fún lórí gbogbo nǹkan òun náà ní àlẹ́ kábíyà. káàkiri náà ó rí ọlọ́run ṣùgbọ́n rírí tó bá rí ọlọ́run ìbànújẹ́ ni ó gbọ́ sí wípé á ah, wọn ò mọ̀ sí lọ́run tó ṣe fún òun sí i. lẹ́yìn ìgbà náà kò wá ní rí ọlọ́mọ yóò fi dàgbà bọ́ra rẹ̀ tí ò fi ní rí ọlọ́ọ̀ba àdìpẹ́ wá láwọn ọlọ́ọ̀ba àdìpẹ́ lámọ́ ni ó wá dé ìbànújẹ́ ńlá fún. lẹ́yìn eléyìí láàmú lọ síbi ìtẹ̀lẹ́ ẹlẹ́kẹwàá onáà ní wa sọ̀rọ̀ níjọ́ yìí. àwọn ọmọ mi yọ gbọ́rọ̀ ọlọ́run nígbà ọ̀dùnnú nígbà ayọ̀ sínú wọn ma dùn pé ọ̀rọ̀ ọlọ́run bá nìkan láláwọn ń gbọ́ bí musa náà ti gbádùn ọ̀rọ̀ ọlọ́run níjọ́ jẹ́ kó fún ọlọ́run ní ara òun a gbádùn ọ̀rọ̀ ọlọ́run inú wọn sì dùn àwọn amúmi ní àwọn káàbìrì wọn ò ní gbọ́ tí ó dùn mọ́ wọn látọ̀dọ̀ ọlọ́run àwọn náà gbọ́rọ̀ ọlọ́run ṣùgbọ́n gbọ́ tí ó dùn mọ́ wọn ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ ìyọnú ọ̀rọ̀ wípé adíkẹ́ẹ̀sì náà ń gbẹ wà lé ayé ẹ̀sìn náà tí ọ̀sán kí pẹ̀lú àwọn àyà one hundred seventy four yìí pé inna alladhina yaktumuna ma anzala Allahu min al-kitabi wa yashtaruna bihi thamanan qalila أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم na أليم dájúdájú àwọn tó ṣe pé wọ́n ń ṣe àfipamọ́ ntọ́lọ́ ọba sọ̀kalẹ̀ nínú tírà rẹ̀ wọ̀yẹ́sẹ̀rú nàbí ìtàmánà ńkọ̀ nìyílá tó sì jẹ́ yí pé owó kan ká sọ́rẹ́ ni wọ́n fi ń jìrọ̀ ọ̀rọ̀ ọlọ́run wọ́n kọ̀rọ̀ ọlọ́run pamọ́ nítorí owó tí wọ́n fẹ́ gbà ìlà ìjàmá yàtùlú nàbí ìbòtú ní ìlànà àwọn èèyàn wọn yẹ kò sí tí wọ́n ń jẹ́ sí kan ara wọn ju iná lọ. yẹn pé nǹkan jẹun yóò sọ̀kò bá aná fún wọn lálẹ́ kìyàmà wà láàyè kẹ́lí mọ̀mọ́láwù yẹwò mẹ́lẹ́ kìyàmà sí ọlọ́ọ̀bá àdékè ọlá kò ní í bá wọn sọ̀rọ̀ ọjọ́ ìdí àlìkìyàmà wọ́n láàyè fẹ́ kí láàyè pẹ̀lú mùmúlá ọlọ́ọ̀bá ò ní bá wọn sọ̀rọ̀ yẹn kò ní bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó dùn mọ́ wọn nú ṣùgbọ́n ìfẹ́ ọba wọn nú jẹ́ ọlọ́ọ̀bá ọba wọn sọ yẹn ọ̀rọ̀ tí ọba wọn nú jẹ́ ọlọ́ọ̀bá àdìkíọ́lá yọ ọba wọn sọ níjọba ìdíyàmọ̀ tínú wọn máa bàjẹ́ ìgbérú èwo lélẹ́yìí pé àwọn àti ìtọ́mọ̀ ń bẹ fáwọn. nínú ẹ̀ táàbù mọ̀kọ́lọ́ ọba àlejò ọlá tí ó bá wọn sọ̀rọ̀ tí ó bá wọn ní dẹ́ náà ní tọ́lọ́ sọ nínú súrátù nínú súrátù sábà àyà forty to forty one ọlọ́run ní wa مفلحين بل كانوا يعبدون الجن وأكثرهم بهم وأك... بل كانوا يعبدون الجن أكثرهم بهم مؤمنون ya ọlọ́ọ̀bọ̀ gba gbogbo wọn jọ káṣíwù náà làwọn yẹn lápapọ̀ láì ní kẹ́tẹ́ nìkan ọlọ́gbọ́ ọmọ ẹ̀dẹ́ ìyẹnjọ́ àti malaika àti àwọn àjẹnú àtàwọn adábà tó mọ ẹ̀kú lórí màláíkà sí ọlọ́ọ̀bọ̀ wà máa sọ fún àwọn fún ẹ̀kọ́ sọ̀rọ̀ náà sọ sọ fún àwọn malaika jẹ́ náà pé àháwùláàrí yá àtúnkà ọmọ sẹ́yìn ni wọ́n sìn kọlu àwọn láìpẹ́ ọ̀wọ́ àmọ́ fèsì pé ṣubú ha náka nígbà ní fún wọn lọ́hùn á ń tàwọ̀ ní jù náà ní ń dùn ní ṣe ń ìwọ ọlọ́ni olùgbọ́wọ́ wa ìwọ lọ́mọ wa ìwọ láàyò wa ìwọ lọ́rẹ́ wa ìwọ ní àwa ìwọ lólórí fún wa balika nu yaabudu nàìjíríà ìdí à ń sìn náà ni pé àwọn àlùjànnú ni à ń sìn gbà tí wọ́n wà láyé yìí akitaruhum bihim mu'minun ìtọ́pọ̀jù nínú wọn wọ́n nígbàgbọ́ gidigidi sí àwọn àjànú yìí gbogbo àwọn ní gbogbo àwọn alásàtì àwọn ológun dúdú kò sí nǹkan kan tí wọ́n ti rí wọ́n ń sin àjànú lọ àjànú wọn wà bẹ́ẹ̀ lọ́wọ́ ìpẹ́kọ́ lọ báwọn ṣe ń tí àwọn ń fẹ́ ẹnfàsì wò fínífínífíní òun náà ti rí pé á ah, ìbẹ̀tọ̀ bá jẹ̀ lọ bẹ́ẹ̀ gbọ̀bá ní àbá ní ọ tó dorí ayé àkùrá tó dorí ẹ̀ kodò àbọ̀ òfun kan òbùn kan lójú oṣù nǹkan mi ìbọnú ẹ̀ tí bọ́lá ń fi sọ balẹ̀ nù àbọ̀ òṣìṣàn lọ jù sálángá àbẹ́jẹ̀ ló fi hàn jù àbálùwà látọ̀ yẹ kó o ṣe pẹ̀lú omi tọ́lọ́ mu wá eérú ló fi ń ṣe oṣù wa sọ pé náǹkà lè ní àwọn àgbàlagbà kan ní ẹ̀ fún àgbàlagbà àgbàlagbà tó yẹ kó gbóhùn gan náà ni ó tẹ̀lé ní ó tẹ̀lé ẹnu ọ̀nà tí ọba tí wàá kótó lọ́dọ̀ lọ. àwọn mọ̀láìkà ọmọ sọ̀kọ́lọ́ pé subhanaka anta waliyuna mímọ́ ni fún wọn ọlọ́run ìrẹ́lẹ̀ ọ̀gá wa ìrẹ́lẹ̀ olówó wa ìrẹ́lẹ̀ olùgbọ́wọ́ wa nínú nìyí ń pèsè àwọn èèyàn yẹn balika nu ya'buduna al e ni ẹ̀ ń sìn lẹ́yìn ọlọ́run àtàrùhùn bìí mìíràn ọ̀pọ̀lọpọ̀ nu wọn wọ́n nígbàgbọ́ sí ọgbà nígbàgbọ́ sínú sọ́tún kò ní dọ́kàn wọn pẹ̀lú ni wọ́n mọ̀ báyìí ọlọ́run kọ́ sàánú wa o fún alákòótán dáadáa o àwọn èèyàn yẹn ìṣẹ̀lẹ̀ nìyẹn ikọ̀ náà bá àlekè ọlá bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó sọ yóò mú mi ní káàkiri tí ó bá ọmọ gbọ́ ṣùgbọ́n ń gbà tọ́lọ́ ń sọ ní bá sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ìyọnú iná rẹ̀ o ètè tó bẹ́yà yà kúrán ọwọ́ àtàkùrà wọn o ọlọ́ọ̀bá ní ní ibi tá a dé nìyẹn lánàá àwa ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀kọkànlá náà parí ẹ̀ lánàá yẹn ọ̀nà ní ìtaàtò ní alhamdu alalayi azza wa jal nínú ìṣẹ̀lẹ̀ mẹ́ẹ̀kọ́ ìṣẹ̀lógún 19 èyí ọ̀tẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹwà ẹlẹ́ẹ̀kọkànlá ní pé alhamdu alalayi azza wa jal fi mọ́ọ́kì bí fọ́sílì lè kọ́dọ̀ kálukọ́ wa máa bọ́ sọ́dọ̀ ọlọ́run lọ́kọ̀ọ̀kan tí òwúdúrà ọwọ́ alẹ́ wa rò pé àwọn èèyàn máa pọ̀ lásìkò tá a wà yìí bílíọ̀nù sì ni wá àti àti ń lọ bí seven billion àwọn àwọn àwọn àwọn tó àwọn tó ṣáájú náà tí wọ́n bá tó kà wọ́n mọ́ bílíọ̀nù mọ́ ni wọ́n sọ sáànù là ọlọ́run bá ti ròyìn ara yìí pé òun ní sẹ̀rí ìròyìn sọ̀tàlì òun yára ní tìrù pọ̀ ṣùgbọ́n gbogbo kálukú iná ìlọ́lọ́wọ́ bá àlejòọ́lá yóò ṣe àyẹ̀wò fún níjọba àlìkìyàmà. ìṣe àyẹ̀wò fún wa yẹ oríṣi méjì ni èyí tá à ń tó ní arúgbó ham ìṣe àyẹ̀wò àpapọ̀ tó ní kí ọlọ́ọ̀bà àlejòọ́lá yóò fi tákàdá kálukú kálukú ọgbà tákàdá ẹ̀ níjọba àlìkìyàmà àtẹ̀yìn tí wọ́n ṣe múná kájà fún àtẹ̀yìn tí wọ́n ní ṣe múná kájà tí wọ́n bọ̀rọ̀ domi tó rọrọ̀ pẹ̀lú ẹ̀ lórí tí ó ṣe àtẹ̀yìn tí wọ́n ní ṣe ló kó sábẹ́ yìí. abdulhaf ìṣe àyẹ̀wò ọ̀tọ̀ tó wá wà ẹ̀ka tọ́lọ́wọ́ ṣe fún ẹ̀ṣẹ̀ àwọn múmìnì òdodo tọ́lọ́wọ́ sọ fún wa pé ọmọdé ẹ̀ṣẹ̀ báyìí ọmọdé ẹ̀ṣẹ̀ báyìí ọlọ́wọ́ tó wá fi ọ̀hún ló kàn fi gàgà bò yóò sì bò láti rí yóò sì sàmójúkò fún mọ́mìnì kọ́lọ́kọ́ sàmójúkò ẹ̀sẹ̀ wa fún wa. à ń bọ̀ wá sọ̀rọ̀ lórí eléyìí nígbà tá a bá débi ìṣẹ̀sà ṣùgbọ́n eléyìí tá à ń ṣe ní ìṣẹ̀ni ọgbọ́n ọlọ́run fún ìṣirò orin kan lánàá nínú orin tí wọ́n máa ń kọ láti tó kéèyàn ráyé sá ó sọ yìí pé wọ̀yá ó máa lè háṣírì afúzàrù kò lè amúrí ìdàdú ìyàbùnú ádámà nílé ìbáàbí wà á lè fa kúlà sọ́ọ́lẹ́hàtín àtàhà ọ̀tẹ̀ yí àti jànáhà fìlìkìtàbí oníwà haúlù lè háṣírí àbúzárù kulli amrin ìdáàbìrì àbùnà ádámà lè lè sáàbì ẹ̀rù ọ̀jẹ̀jẹ̀ ẹjọ́ ìpínlẹ̀ àlìkìyàmà lọ bá ní lẹ́rù jù nínú gbogbo ẹ̀rù tí máa báyàn pé kára ó sán ara pàpàpàpà mọ̀nàmọ́ná kọ́ torí inú ohun tó lágbára jù lágbàáyé náà ni ohun ara tó ń ti fi ṣe máa ń pààyàn láyà ìbẹ̀rù tíjọ́ ìpínlẹ̀ àlìkìyàmà ó jù ṣùgbọ́n gbà wo ni ìbẹ̀rù yẹn yóò lè fi ń kà tí ó kọjá bẹ́ẹ̀ o náà ní pé ìdá ìyàbùnú ádámù lè ké sáábì nígbà tí wọ́n bá sọ yìí pé tọ́hírù ọmọ khalidu àbí khalidu ọmọ tọ́hírù àbí fáfímà ọmọ zainabu ìṣirò kọ́ ọ ọyá bọ́wájú lọ́dọ̀ ọlọ́run àyà rẹ̀ ó jà lọ pẹ́ẹ́. وَأَلِفَ كُلَّ صالحة أتاها وسيئة جناها في الكتاب nígbà tó bá tẹ̀lẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó rí gbogbo dáadáa tó ṣe pátápátá yóò rí inú sákàdá wọ́tẹ́ jí àti gbogbo aburú tó ṣe pátápátá yóò rí inú ìwé tí wọ́n kọ sí fún tó bá jẹ́ òmìnirìkìyà rẹ̀ kọ́lọ̀ dáàbò òjé kọjọ́ náà dáa fún wa ọ̀la tóbi ọlọ́run ó láàánú rẹ̀. nípa àyẹ̀wò kọ̀ọ̀kan tọ́lọ́mọba àlejò láti fún àwọn ẹ̀dá rẹ̀ ọlọ́run bá sọ̀rọ̀ nípa ìrìnnú sọ́ọ́sì Haqqah àyà seventeen àti eighteen ọlọ́run wá sọ wípé wàyà mílò àríṣà rọ̀ bíkà fọwọ́fọ̀ fún yàwó mọ́ ibi ń tamá níyà. يومئذ تعرضون لا تخفى منكم خافية ọlọ́ọ̀bá àlekẹ́ ọlá ń sọ yí pé wọ́yá amílò àríṣà ọ̀bí kàfàwọ́kọ̀ yàwó mọ́ ìlú ìmúkàmánìyà àwọn màláíkà mẹ́jọ ni ó gbé àrẹ àrẹ̀ṣẹ́ ọlọ́run ó gbé wá síbi sáàtì ṣèdájọ́ yàwó mọ́ ìlú níjọ́ náà tó rọ́ọ̀dún náà wọ́n máa fi ní hàn ọlọ́run lọ́kọ̀ọ̀kan ọmọ tẹ́lẹ̀ yín lọ sọ́dọ̀ ọlọ́run lọ́kọ̀ọ̀kan láàtàkọ́fà mi tó ń kà á fi ya gbogbo tí wọ́n pa á mọ́ kò sí kankan tí ó pa mọ́kọ́lọ́ ọ̀rọ̀ tẹ́lẹ̀ ọlọ́run tó sọ nínú suratul Kahf àyà forty seven àti forty eight ọlọ́run ní wàyà ọmọ nùsà jìbá làwọn sábà làárúdọ̀ bàá وحشرناهم فلم نغادر منهم أحدا وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا ọlọ́run bá ní wọ́yọ̀ ọmọ lùsọ ìjìrì lè jìbá ọjọ́ ń bọ̀ tá a máa dé kí òkè ọmọ sáré wàtara arúgbó bá rìzátà gbogbo ń tọ́wà nínú lẹ̀ yọ yọ ta wà hasari náà fún àwọn àgbà àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àtàjẹ̀nú àtàwọn dábà àgbà wọn jọ sójú kan náà lẹ́yìn ìgbà náà fàlámù àdìrí mìíràn fún àhádà kò ní sẹ́ni kankan tá a fi ilẹ̀ sẹ́yìn táwa tó bọ́yọ́ sápamọ́ nù kòtò kan àbọ̀ sápamọ́ di igi kan àbọ̀ lọ́mọ ilé kan kò sí ń tọ́jọ́ kálukú ni ó pèsè péjú pèsè sí orí ilẹ̀ láti ṣe ìdájọ́ ọlọ́jọ́jọ́ náà dá fún ọ. wàhùn ìlú aláàrọ̀ bí ká sọ fà á wọ́n wà á máa tẹ́lí kálukú lọ́dọ̀ ọlọ́run ní sáàbù sáàbù sáàbù sáàbù gbàdé máa tó sáàbù ilé ayé tí èmi ti yá. níjọ níjọ níjọ lóríṣiríṣi ìjọ ìjọ anábì ádámù alẹ́sàlájọ sọ́là ìjọ lówù ìjọ ìbọ̀rọ̀yìmù ìjọ isa ìjọ musa ìjọ anábì kálukú tó lọ́wọ́wọ́ ìjọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kálukó tó pẹ̀lú ẹ̀ lábẹ́ tiẹ̀ náà á tún fọ́ọ̀mù ìjọ oríṣiríṣiríṣiríṣi ẹ̀ńtọ́ tẹ̀lé súnà ẹ̀ńtọ́ ìfẹ́ bídí àti ẹ̀ ẹ̀ńtọ́ ìfẹ́ mùnàfíkì ni ẹ̀ńtọ́ ìfẹ́ káàfìlì hàn ni oní àti wà lójú ànábì wa sallallahu alayhi wa sallam torí pé ìjọ rẹ̀ náà ni gbogbo ẹ̀ńtọ́ lọ́ ń gbé dìde kíkọ́ lọ jíjẹ́ fún láti gbàtà ní sọ́sọ́ àti wáyé gbogbo ẹ̀ tó bá tún wáyé lẹ́yìn ìgbà náà ìjọ ànábì wa ni sallallahu alayhi wa sallam ọjẹ́ mọ́mìnì ni ọjẹ́ ká ọjẹ́ tí èdè mọ́mìnì ni ìjọ ànábì náà ni gbogbo wọn ṣùgbọ́n láì kálukú ni ọwà dúró sí ẹni tó jẹ́ mọ́mìnì òdodo ẹni tó jẹ́ mùnáfíkì ẹni tó jẹ́ káàbìrì èsì èbèrè tó ń gbópọn jura wọn lọ wọn tún tó lọ́wọ́ ọ̀wọ́ lọ́wọ́ ọ̀wọ́ bí wọ́n bá ti bí wọ́n bá ti tẹ̀lé káàdùn sí. lọ́lọ́ọ̀bá àlejò la sọ àwọn èèyàn wọ̀nyí wọ́n máa tẹ́lẹ̀ wọn lọ ọ̀dọ̀ ọlọ́run ní sáfù sáfù lọ́wọ́ ọ̀wọ́ làkọ́jíjì tùmún náà sábà kálásì náà fún un ọlọ́run ní ẹtí wá bá wa báwọ̀ ọlọ́run ti dá yín sílẹ̀ ẹtí wá wá lọ́jọ́ àjíǹde yìí awúwálàmọ̀ra bá a ti dá yín ní tìpìlẹ̀ bàtí zàmùtún alànàjẹ́ alàlàkùn mọ̀wẹ̀dá ẹ̀yin káàbì ìdí nínú tó wà lẹ́mìí yín ni pé irú ọjọ́ òní òní kò náà ló ti wá kò yìí o tí túmọ̀ sí pé títí àyè fún ogun wájú ọlọ́run ọba àlejò ọlá lọ́kọ̀ ọ̀kan ìjọ ọ̀sẹ̀lẹ̀ ní ìjọ ọ̀gbìn àlìkìyàmà ọlọ́run tó sọ náà nínú sọ́ọ̀tù gáfíọ̀ áyà ìkẹrìnlá ìkẹẹ̀dógún àti ìkẹrìndínlógún kálọ̀kàyẹ̀wò ẹ̀ ọlọ́ba sọ pé fàjìrùláhà mọ́kúlì sí ìnàláwùdíìn wàlẹ́wò kárí àlìkà fìrúùnù rọ̀fíìrù dáradá ti dòlà àrùjù yúlíkẹ̀ rúhà mi amúrihì àlàmà yàṣà omi ní ìbáàdìhì ni yóò ń dèrò yàwó mọ́sálà yàwó mọ̀hún bá dùnà láyé fà àlàlá ní mímú ṣẹ́yìn لمن الملك اليوم لله الواحد القهار ọlọ́run ní fàdíhù làáhà mọ́kùnrin ìdí nàlá òkùnrin náà ẹ máa pe ọlọ́run ẹ máa bẹ ọlọ́run ẹ máa sin ọlọ́run lẹ́ńtí ọmọ ẹ̀sìn fún tí ò ní sin nǹkan mi lẹ́yìn ọlọ́run wàlá ó kárí àyíká bẹ̀rù kódà kọ́mọ́ dùn mọ́ àwọn káàdì àwọn tí wọ́n ti mú mi ní òdodo ẹ̀yẹ máa sí lọ́run tó jẹ́ bọ́lọ̀ nìkan lẹ́ràn tàwọn kí ìdù téèyàn bá dún ní mọ́ kì í dùn mọ́ àwọn tí wọ́n bá ní tàwọn kí ìdù wọ́n máa wòyàn bí ó mú bọ̀ ní o sì mọ̀ pé àwọn gan lọ́dọ̀ ó mú bọ̀ ọ̀bí ìrù dára jáàtì ọlọ́ọ̀bá lọ́ba tó ga nípò tí máa ń gbé èèyàn ga dọ́là àríṣì òǹlọ́yìn alága ọlá yòlékè rúhà mi ní amúrìhí aláàmì ìyàṣà omi ní ìbáàdé ọlọ́ọ̀bá máa rán Jíbírílù àwọn aránsẹ ẹ̀ńtọ́ba ẹ̀ńtọ́ba wù láti lọ́sọ̀dọ̀ ààrẹ nínú ẹrú sí ẹ̀ ẹ̀ńtọ́lọ́ọ̀bá bá ń fẹ́ láti rán sí ní ọ̀ràn sí bí ìhun ìdíra ìyàgbọ́n sálàtà kó lè bá a máa ṣe kìlọ̀ fáwọn èèyàn nípa ọjọ́ pàdé ọjọ́ pàdé ń bọ̀ ìpàdé pẹ̀lú àwọn ẹni ìṣáájú tí wọ́n ti lọ tá a kàn ń gbúrò wọn tá a máa kankan pa wọn bí ìró ìró lọ àmọ́ wọn lójú gbogbo wọn lájọ pàdé níjọta wí níjọta lọ́nà bá gba gbogbo wájọ ìpàdé pẹ̀lú àwọn màláíkà kẹ́ńkọ́ tá àjọ pàdé ńjọ náà àwọn àjẹnú tiẹ̀ ń wá jẹ́ ń dàrú àwọn èso èèyàn èso àjẹnú àjọ pàdé ńjọ náà ó ń gbèsè rẹ̀ tó orúkọ ti mówó ẹ̀jẹ̀ òtìjẹ́ ládẹ́gbé ẹ̀sùn lóríra ní báyìí ọwọ́ àwọ̀ ó sùn á ọkùnrin ìrè sàdánwò òde ọlọ́dà fún ọ wọ́n ti alẹ́ ọmọ gbé ẹ̀sẹ̀ yọọ ọmọ ìdílé kọ́ ìkọ́ ètò kí ọlọ́ pàdé wọn mọ́ ọmọ bọ̀ ìwọ náà mọ́ bọ̀ ẹ̀ẹ́kẹ̀jọ pàdé mi pẹ́kẹ́ yọ ọmọ tàlàtì tàfárùlù nìyẹn ń tọ́ka lórí ọlọ́ba fẹ́ é ń bẹ́rẹ̀ àyàwó nítorí ọ̀tọ́lọ̀ nítorí ẹ̀rán sáwọn ọlọ́run àwọn ọlọ́run sí òun náà ní pé kakojọ àkójọ yọ ṣẹlẹ̀ láàrin gbogbo ọmọ ẹdẹ ènìyàn yọ ọmọ òun bá rìzú náà láàyè fa aláàláàjìmí ni òun ṣe yìí ọjọ́ tí gbogbo èèyàn hàn jáde pátápátá ìpàdé ọ̀ṣẹlẹ̀ láàrin àwa àtọ́lọ́hún níjọ náà láàyè fa ni òun ṣe yìí kò sí nǹkan kan tí ó pamọ́ fọlọ́ nínú gbogbo tẹ̀dá tó tẹ̀dá ọlọ́ọ̀bọ ọmọ sọ pé ta ni máàlìkù yọ́ọ̀mì díì ta ló ní ọlá àtòní ta láti yóò lónìí ọlọ́run náà ni ó darí ẹ̀ lóhùn pé nílà ilé wa kọ̀ọ̀kan ọlọ́run bá lè fi ọlá náà ní ọba àṣù ọba ẹ̀yọ kan ọba tó lè gbọ́ dáyàtọ̀ sí gbogbo nǹkan pátápátá àlìkọ̀kárù ọba tó lágbára títí láti ẹ̀dá àti ńtọ́bàbù. eléyìí ni pé àyẹ̀wò ọ̀tẹ̀lẹ̀ fún wa lọ́kọ̀ọ̀kan lọ́dọ̀ ọlọ́run bá lè jọlá ọ̀rọ̀ wá ní àdìsí ànábì ọ̀sọ́lá lọ́wọ́ àdìsọ́lá ń sọ èyí muslim òṣìṣẹ́ ọlọ́sọ̀ sọ́lá sọ pé a ma iná fún sàtúrọ̀dú na aláàrọ̀ bìkún fátàráwù na hù kàmá tàráwù na hàdà kàmá òṣìṣẹ́ ọlọ́run ní ẹlẹ́ọ̀mọ̀ yìí pé wọ́n tẹ̀rí yín lọ bọ́lọ̀ tẹ́nì kọ̀ọ̀kan tí ó lọ wájú tí ó lọ ọ̀dọ̀ ọlọ́run pé lágbájáre tàmàdòrè fásitàrà ọ̀nà ẹ̀ ń bọ̀ wá rí ọ̀nà ọba àlejòlá kàmá tàrà ọ̀nà hazel kọ́mọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí rí òṣùpá kan ò ní sọ pé kí kí wọ́n tẹ̀lé wa sọ́dọ̀ ọlọ́run yìí ìjọ náà ni wọ́n wá sí fífọ́nká àwọn tákàdá àwọn àwòrán táwọn mọ̀láìka ti kọ́ kalẹ̀ àwọn àkọọ́lẹ̀ wọn tí kálukọ́ gba tiẹ̀. ẹnì kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan èdè pé wọ́n wà fọ́n kalẹ̀ kálukọ́ máa mú ìjọba wù rárá o ó kọ́ kálukú ti wà mẹ́ tí ó fi gba tiẹ̀. lẹ́yìn ìgbà náà ni ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejìlá ó tẹ̀lé òun náà ní tá a pè ní tàtọ́ yòrò sófì áwòkìtà abìlẹ̀ amen wọ ákùdé abìlẹ̀ ẹ̀yìn tákàdá táwọn mọ̀láyíkà kọ́tẹ́sì lọ́wọ́ á kàn gbàtí kálukú yá kálukú ọmọ gbẹ tákàdá rẹ̀ lọ́kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà sì ni ọwọ́ ń kálukú ìgbà àyẹ̀wò níbi lábẹ́ ilé ọlọ́síbi nǹkan méjì alákọ̀ọ́kọ́ ni pé àwọn màláíkà yìí wọ́n ti máa ń sàkọọ́lẹ̀ nǹkan láyé náà tẹ́lẹ̀ tọ́lọ́ ń sọ fún wa ìgbé àkọọ́lẹ̀ ẹ̀fẹ́ wa wọ́n ti ń kọ́ọ́lẹ̀ ní ayé náà tẹ́lẹ̀ kó tó wá di pé táwa mú ẹ̀rí wa lórí wípé wọn tún wá hákàkà dáhùn wọn jọ ní àlùkí yá ń gbé alùpùpù ọgbà wọn ìtẹ rẹ. àwọn mọ̀lẹ́ka ti ń ṣe àkọọ́lẹ̀ gbogbo jíjẹ lọ́dọ̀ mẹ́lẹ́yìn láyé tọ́lọ́n ti ń tawá lólobó tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tó ká múra ṣiṣẹ́ pé à ń bọ̀ wá pàdé àkọọ́lẹ̀ àwọn mọ̀lẹ́ka yìí ká múra ṣiṣẹ́ rí ká máa jáwọ́ fòmí iṣẹ́ ẹ̀kú ọlọ́run bá wa sọ̀rọ̀ nínú suratul Infitar àyà kẹfà sí ìkejìlá. ọlọ́ọ̀bà àdìgbẹ́ láti pé yá ayú àlìsàánù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 ọlọ́nìyá ayú àdìsán òkú ẹ̀yọ́ mẹ́ẹ̀dẹ́ ènìyàn máa dárúrọ́ kábírọ̀ bí kàlìkẹ́rì ẹ̀yọ́ mẹ́ẹ̀dẹ́ ènìyàn kí ló kó ẹ̀sán jẹ bá ọ máa dárúrọ́ kábírọ̀ bí kàlìkẹ́rì kí ló kó ẹ̀sán jẹ bá ọ nípa ọlọ́ọ̀bà rẹ ọba alápọ̀lẹ́ tóòfin mọ́ tóòfin tẹ̀ǹtì ń fẹ́ tóòfin nígbàgbọ́ sí alẹ́ bí kálá kọ̀ọ̀ká fásitì wá kàfà ájálàtì ọlọ́ọ̀bà àlékè ọlásọ ikú ńlọ́dà ọ ó sì ọ́ tó ogún régé ibi tó yọ fojú sí ńlọ fojú sí ibi ọyọ fẹsẹ̀ sí lọ́fẹsẹ̀ sí fàádàlà ojú ṣe dọ́gba fi ayé ìṣúra tí màá ṣàárọ̀ kábà àwòrán tó wà lórí ẹ̀ yìí nítorí bu ọlọ́run ló ṣe kì í ṣe wọ́n lọ yàn fúnra rẹ̀ lọ́wọ́ tóbi ọlọ́run alẹ́bí kálá kọ́ka bàtà wọ́ agafa àdàlà ọlọ́ọ̀bá tó ti fún lọ́dà ọ́ ọ̀dà ọ́ déédéé ó sì fi ọ̀dọ́gba sí àyè sòwòrọ̀ tí màṣá àrọ̀ kábàkú. àwòrán tó bu ọlọ́run tó gbé ọkà ló ṣe látọ̀dọ̀ rẹ̀ látọ̀dọ̀ rẹ̀ ló ti ṣe bẹ́ẹ̀ kìí ṣe màmá rẹ̀ kìí ṣe bàbá rẹ̀ kìí ṣe wọ́ lọ́gbọ́n. onígbọ́dọ̀ ń sí ọba yìí ọla ẹ̀dẹ́ yẹn mọ̀ kú yẹ kọ̀ ìyẹn òbí á ti tó lórí pé ká ọba àlekí ọlá ń bẹ èpè àwòrán tá a wà lórí ẹ̀yìn yàtọ̀ sí pọ́lọ́ ń dá wa àwọn dára wa àwòrán tá a wá wà gbogbo nǹkan sáàyè ibi tí ó ti wúlò kódà lọ́dọ̀ àwọn sáyẹ́ǹsì lọ́dọ̀ àwọn ọlọ́run tún ìgbà àìmọ̀ tẹ́lẹ̀ ìbá tún tú elé ọmọ tẹ̀ tí ó yẹ kí méjì ọmọ tẹ̀ ẹlọ́ àpapọ̀ ẹ̀wọ̀n títò bí ọlọ́ ẹlòmíì ọjà ẹlòmíì kídìní ẹyọ kan yóò gùn yóò sì máa lò kan tó kù àwọn méjèèjì ó sì ọmọ tẹ̀ ẹ̀wọ̀n títò bí ọlọ́ ká ló pàfẹ́tì ẹ̀ tó ṣe báyìí ọlọ́ọ̀bà àlekè ọlá yìí náà tó ká náà lọ́lọ́ ọba ń sọ fún asúrọ́tì ìfitọ́ ìfi ya ayú àlè ìnsán ìwọ́n tó ọjọ́ mẹ́ẹ̀dé ní ẹ̀kọ́ ọmọ ààrẹ máa gàrúra kà á bí rọ́ọ̀bì kàlíkẹ́rì kí ló mú ọgbẹ̀ tán jẹ́ tó fi mọ́ lọ́n tó tẹ̀lé ṣe ìtọ́n àbáwọn ẹni èṣù tó tẹ̀lé wọn tó fi ọlọ́ọ̀bà rẹ lẹ̀ ọlọ́ọ̀bà rẹ ọba alápọ̀nlé nì alẹ́ bí kálàkà kàfàkà wọ ọlọ́run tó jẹ fóun lọ dá ọ ó di ogún régé ó sì jẹ ọsẹ dájọba fi ayé sòrọ́ ti mà ṣàárọ̀ kaba àwòrán tó wù ọlọ́run náà ló gbé ọkà ètè sílẹ̀kìn ara rẹ kálá balùtúkà gbèbù nàbí dìí ah, ọlọ́run bá níbi tí òdodo ẹ̀yẹ káàbì ẹ̀ ń pejọ ẹ̀kan rán wà inna alaykum la hafidin dájúdájú àwọn olùsọ tí ń sọ́tẹ̀ yín wọ́n wà pẹ̀lú yín kiraman katibin ẹni àpálẹ́ ni wọ́n màláíkà ni wọ́n tí ń tẹ àkọọ́lẹ̀ gbogbo nǹkan tẹ́ ń ṣe ya'lamuna ma taf'alun wọ́n ní ma ti gbogbo ń tẹ́ ń ṣe pátápátá eléyìí túmọ̀ sí pé àwọn màláíkà wọ́n ti ń tẹ àkọọ́lẹ̀ ń ńlẹ̀ ayé kálíkì yá màgà ni ó tó tó dé ọlọ́run sọ̀rọ̀ ilé ìfọn àti sóràtù kọ́ sóràtù kọ́ àyà sixteen seventeen àti eighteen ọlọ́run ni wà lọ́kọ́dé kálákìnà lè ń sáà náà wà náà lámùmọ́ tó wá tó ìṣubí yìí náà ṣùgbọ́. ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول ما يلفظ من قول إلا لديه رقيب عتيد ọlọ́run ni wà lápàdé kálásìnà ìnsán dájájọ́ àwọn ọmọ ẹ̀dẹ́ àwọn ọlọ́run àti dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn ńgbàtà wá dá tán wà náà alámùmọ́ àti wà síbísúbí yìí náà sùn nítẹ̀mí rẹ̀ ń sọ kúlúkúlú ń pa rẹ̀ nú ẹ̀mí kí n ṣe ròyìn ròyìn ọlọ́run láàmú èyí bá ti nu sẹ́ tó rò ó kó tó ṣe àwọn ń mà ńgbà tó rò ó wa ń sọ kúlúkúlú nú ẹ̀mí rẹ̀ sọ ọmọ bóyá kó ni àbíkọ́ ọmọ ni wa ṣe ọlọ́run bẹ́ẹ̀ ti ṣe lágbára tó kò lọ́gbọ̀ bá ń ṣe àbọ̀ ọ̀ṣọ́ lọ́ni máa dá wàhálà gbèrò tí ọ̀dá wa fún ọ mọ́gbọ́ wa máa rẹ kò sí ìkòsó ń tọ̀ àfi ọlọ́ọ̀bá àdìgbẹ́ nìkan lọ́mọ ti bẹ́nu ẹ̀mí ọlọ́ọ̀bá àdìgbẹ́ ń sọ pé wà lákọ́dé lè àwọn ọlọ́run ládá ọmọ ẹ̀dẹ́ ènìyàn wà náà tí ń ṣe ròyìnrò ipa rẹ̀ àwọn ọlọ́run anímọ̀ sí wa nahnu ilẹ̀ ilayhi min hablil ọmọ ẹ̀dẹ́ ènìyàn ju ọrụ ọrùn rẹ̀ lọ iṣan iṣan ń bẹ ara ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà lọ́wọ́ ọlọ́run bá sọ pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ju lọ yẹn ni pé mímọ̀ mímọ̀ kẹ̀kẹ́ pé bàbá tó lẹ̀ mọ́ pẹ́kípẹ́kí a lọ ìdíyàtàlákọ̀ ni mùsàlákìyàn nígbà táwọn mọ̀láìkà bá wá pàdé lọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn nígbà ń bẹ́lẹ̀ ayé a ní ilé yẹmi ni ní ìṣìmọ́ àìlèkọ̀ ìdè ìkọ́ òjò kò ìkọ́ wà pẹ̀lú òsì ọ̀tún ọmọ dáadáa tí bá ń òsì ọmọ

tí ó wà pẹ̀lú ẹ̀ kánrin kéte ní gbogbo wa tí ó máa fọṣẹ́ rẹ̀ lẹ̀ ọlọ́ni máa yẹ fílù mi ń ka olè ìlà aládé ìrọ̀kí ìbò náà ti dẹ̀ kò sí gbólóhùn kankan tọmọ ẹ̀dẹ́ ènìyàn sọ jáde àyàfi kí màláìkà ti ń sọ ti ń sọ gbogbo ohun tí ń ṣe tó sì wà pẹ̀lú ẹ̀ gbogbo wa òṣó máa ló bí àṣà àwọn ìjẹta òṣó máa yóò dúró sí ọ ní ní gbogbo wa tí ọmọ akọbu tí ọmọ sọ gbogbo ntọ́ nsọ àti gbogbo ntọ́ nse ọlọ́ọ̀ni mẹlẹ́kà wà pẹ̀lú wa títún ẹ̀ pé àkọọ́lẹ̀ yẹn lọ́dún wa àti kọ́ wa materialize nígbà tó wá jẹ́ mẹlẹ́kìá wọn. yọ ha àti ntọ́rọ̀ yóò rí àti bí ó ṣe ọlọ́run tó wá sọ fún wa nípa àkọọ́lẹ̀ náà ilé am yasabuna anna la nasma'u sirrahum wa najwahum bala wa rusuluna ladayhim yaktubun Allahu akbar ọlọ́mọ sọ fún àwọn ọmọ náà pé ẹwà sọ fún àwọn mọ̀lẹ́yìn mọ̀láríkà ìgbé ayá sábú náà sọ ń bẹ́ ní èrò wọn ní èrò kọ́ ní tẹ́ o èrò kọ́ ní tẹ́ o fún yẹn olóhùn lérò pé èrò ń kọ́ la ní kí lọ́wọ́ ọ̀hún rán ní níbi kí lè rú bẹ́ẹ̀ amúyá sábúrú náà táwọn èèyàn tí wọ́n ń ní lẹ́bi ni wọ́n lérò ní àdáńlá gbogbo nke ń ṣe ń ọgbọ àwọn ọlọ́run ọ̀gbọ́ nínú ọ̀rọ̀ tí ń ṣe sọ wànájíwá ń nǹkan kọ̀ọ̀kọ́ wọn ni ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sọ wànájíwá ń àti ọ̀rọ̀ tó fi láàrin àwọn àtẹnìkejì ni tí ni. bàlá ọ̀rọ̀ orí bí wọ́n tẹ̀ ló ní wà rúṣúlò náà ládẹ́ èyí ìyẹ̀kùtùgbò àwọn òṣìṣẹ́ wa ń bẹ pẹ̀lú wọn tí ń kọ́ tí ń sọ nǹkan lẹ́yìn fáwọn ọlọ́run gbọ́ a sì mọ̀ àwọn kan tó ń kọ́ lẹ̀ náà làwọn mọ̀láyíkà bí ọlọ́run ọ̀bá dá mọ̀láyíkà kankan kọ́ máa kọ́ nǹkan kan nǹkan kan nira rẹ̀ bọ́ ọlọ́run lè kí ọlá ó tún wá dá mọ̀láyíkà bẹ̀rẹ̀ ní ẹ̀tọ́ lọ́ máa kọ́ bí ń dọ́là ọlọ́run tún sọ fà rẹ̀ nínú sọ́ọ̀tù yàtìn ayà kejìlá ọlọ́run ní inna nahnu nuhyil mauta wa naktubu ma qaddamu wa atharahum wa kulla shay'in ahsaynahu fi imamin mubin ọlọ́run ní inna nahnu nuhyil mauta dáadájọ́ àwọn ọlọ́run láàjì òkú dìde ìjọba ní àlìkíyàmá wà ní akutubu máa kọ́ dàmú gbogbo tó kúkọ́ kan ti ṣe síwájú gbogbo ẹ̀ là ń ṣe àkọọ́lẹ̀ rẹ̀ lọ́hàgbọ́ wà á sàárà gbogbo orípa wọn iṣẹ́ tí a ṣe ibi tí a ń lọ ibi tí a ti ṣe gbogbo ẹ̀ ló fi lákọọ́lẹ̀ wájú ọlọ́run wà fún ìlàṣẹ ìhìn gbogbo nǹkan pátápátá aṣọ iná àwọn ọlọ́run ti sí i látijọ́ fi ìmọ̀ àmì mọ̀bí níbi ìtìrà tó ti sáájú tó fojú hàn ó náà ní lọ́bùlù màfú àti kọ́ síbẹ̀ ọlọ́run bá ń sọ̀rọ̀ ikú anẹ́gbẹ̀wá Muhammad sọ̀tọ́là àwọn tàbí náà ti gbọ́ yìí wọ́n sì nígbàgbọ́ sí àwa tá a wà lásìkò yìí àwa ló yẹ ká fún wa nígbàgbọ́ sí ju àwọn obìnrin lọ ẹ̀wá náà ti ń gbé sátáláìtì sókè ní ìdíje ń ká gbogbo nǹkan kí ó nìkọ́ bẹ̀ kí ó nìkọ́ bẹ̀ yẹn bá fẹ́ sí ìṣòlè ìrọ̀rùn ìrọ̀rùn ní tọ́lọ́ndà kó sì jọba díá fún wa kó sàwọn èèyàn díá fún wa ní Saudi Arabia mi bá jí mọ́tò rẹ̀ lọ́wọ́ àdìrọ̀ rìbọ́ọ̀sì wa kò ní kọjọ́ ọ̀sẹ̀ méjì wọ́n ti tírèsì wọ́n ti ní nìkan sọ pé ìtọ́ ń ká gbogbo nǹkan wọ́n dẹ̀ tírèsì ẹ̀ títí títí wọ́n á lè ájẹ́ pé ó sọ wọ́n sì bẹ́ẹ̀ mọ́ àti lọ́bí bẹ́ẹ̀ ọ̀gá mọ́tò rẹ̀ bẹ́ẹ̀ èmi ò sì lọ gbé nǹkan rẹ̀ bẹ́ẹ̀ <laughs> ẹ lọ. sàwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tá a tó nǹkan tá a já nǹkan kẹta tó yẹ kọ́ lẹ́ni á ó ti láti kò tá a dá yé ó ti wọn bá àtúntà bálá ní búrò yẹn náà àti fi ṣàǹkẹ́ mèremère tí ó máa ká nǹkan kalẹ̀ bí yẹn ti dé kátó wá pé ọlọ́run bá kí ọlá. ọlọ́run bá sọ pé inna nahnu nuhyil mauta dájúdájú àwọn ọlọ́run láti òkú dìde wa naktubu ma qaddamu àwọn ọlọ́run là ń ṣe àkọọ́lẹ̀ gbogbo tó kú kọ́ ọ̀kan tẹ́yìn kọ̀ọ̀kan ṣe wa atharahum gbogbo orí pa wọn pátá àti tí wọ́n rìn lọ ìdí àìsí وكل شيء أحصيناه في إمام مبين gbogbo nǹkan pátápátá la ti ṣírò rẹ̀ tó ti wà nù àkọọ́lẹ̀ ọlọ́run tó fojú hàn náà níjà ìmáàmù ń bẹ̀yẹ mọ́tò sí màmú o mọ́tò sí aṣíwájú o àkọọ́lẹ̀ ọlọ́run kò tún sí o láwùrì máa kó o irú ẹ̀ tó ń bọ̀ ní ṣàlá ọ̀fà rẹ̀. torí ẹ̀ ni àwọn onímọ̀ mi ti rí kò kó lè jẹ́ pé gbogbo àwọn àyè náà wọ́n fi kọ́ọ̀lẹ̀ fún ọ lálẹ́ kìí àmọ̀ kò tó ṣe ìbáàdà lórí ẹ̀ gbogbo náà wọ́n fi jẹ́rìí rẹ̀ lálẹ́ kìí àmọ̀. bọ́ọ̀ bá paradà kò sí ìwọ mẹ́ o ṣùgbọ́n wọ́n ní kò sí pẹ̀lú àyà yìí kò sí ìwọ mẹ́ insha Allah bẹ́ẹ̀ náà sì ni tó bá jẹ́ pé mọ́sálásí méjì wà kò sí nínú náà sùn kankan náà àdìsí pé ọlọ́lá jura wọn ńlọ́dà fún ọ kó ti kírun torí pé ìgbésẹ̀ tó gbé lọ́bẹ̀ yóò tún pọ̀ sí wọn tó kọ́ ládàá rẹ̀ yóò tún pọ̀ sí bí o tó súnmọ́ tó sí lọ ẹ̀wù ti tóbi ọlọ́run wà á sára ń wà tó láṣẹ in àfẹ́yìnáwó fi ìmọ̀ àmì mọ̀bí gbogbo orí pátápátá sí yẹn ní lórí yẹpẹ̀ iná ló ti wà nínú àkọọ́lẹ̀ ọlọ́run èyí la fi rìn lẹ̀ yí pé àkọọ́lẹ̀ ti ń bẹ́ o nílé ayé gan tó tó kàtàlì kìyàmù rọwánu sahihul bukhari àti muslim látọ̀dọ̀ abu huraira ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó sọ wípé idha kana yawmul jumu'ati tíjọ jùmọ̀ bá ti dé wọ́kàfàtí ni màláìka sọ alábàádì masjidi àwọn màláìka wọ́n kura dúlẹ̀ jọ̀ọ́ná mọ́sálásí jimá yẹn ó kọ́ra dúró lẹ́nu ọ̀nà mọ́sálásí jimá yẹn yẹtùúnà lẹ awọ́lá fẹlẹ awọ́ wọn wà máa kọ́lọ́kọ́ ọ̀kan bí ká kó ṣe dé ó ti dàní ẹ̀kọ́ ó ti dé láti wákàtí kan méjì ìyẹn ọ̀kan ọ̀láìkà ìgbà tó dé sí ìwọ̀n ọkọ̀ ọ̀lẹ̀ àníyàn tó ní ọ̀dọ́ náà ló ti máa gbaládà so èyí tí ọba ṣe ìyẹn ọkọ̀ ọ̀lẹ̀ yẹn àti ní anabi wa sallallahu alaihi wa sallam wa sọ pé wa masalul muhajiri ká masalul lẹ́rí yóò dé ìbàdàn ẹmbásí ti dé masalasi láàárọ̀ ìjọ jimá irú ẹni bẹ́ẹ̀ bí ìgbà tó kọ́ para fún mi kan tó sì gbalẹ̀ tó tóbi wọ́n kàn ju tó fi ṣe sàárà tó ha gbogbo ẹran rẹ̀ tó mọ̀kẹ́lẹ̀ ní yóò dé bákọ̀rọ̀ ẹmbá tún dé lẹ́yìn tiẹ̀ bí ìgbà tó pa màálù ni ẹran màálù ti tó rà fún mi tó mọ̀kàbùṣán ẹmbá tún dé lẹ́yìn tiẹ̀ tó ń tó pẹ́ díẹ̀ kò tó dé bí ìgbà tó ṣe pé kí ni o bí ìgbà tó pa àgbò tó ha fáwọn èèyàn ni tó mọ̀ dàjà àjà so ẹ bá tó pẹ́ díẹ̀ kó mo tó tó dé bí ìgbà tó ṣe pé ó pa adìẹ ó fi ṣe sàrà ni tó mọ̀ báyìí lọ ẹ bá tó pẹ́ kó tó tó dé lẹ́yìn ni o bí ìgbà tó jẹ́ pé ẹyin lásán ni òun fi ṣe sàrà ń jẹ tẹ́lẹ̀ pé kò tó bá díẹ̀ yẹn pé bí ọjọ́ bá ti lọ súnmọ́ táìmù tí màá mọ̀ ó dé sí i bẹ́ẹ̀ náà ládà yóò ti máa jókòó sí nípa dídé ọ̀tọ̀ ní dídé ọ̀tọ̀ ní ládà dídí mọ́. omi ìfá àwọn màláíkà ti ń sàkọọ́lẹ̀ ilé ayé àkọọ́lẹ̀ mọ́ wà gbéjáde ní ọ̀gbìn àti àmọ́ wọ́n wà gbálùkù lérúwọ́ iṣẹ́ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ tákàdá rẹ̀ rẹ̀ náà dá fún wa. so inú àdìsí yẹn onífà ìdá kàrájà lè máa mú tọ̀wọ́ fàmù tí mọ̀ bá ti lè jáde báyìí tákàdá dédédédé wọ́n rà pàlùdé wọ́n ẹsẹ̀ ní ìhùnà zèkè wọ́n bá wọn tẹ̀sí gbọ́ fúdúwà tí màá mú sọ. inú àdìsí ti gbajúmọ̀ tó náwó àdùsọ Bukhari àti Muslim oná ìdásọ̀rọ̀ àkọọ́lẹ̀ látọ̀dọ̀ Abdullahi ibn Abbas kọ́lọ̀ nǹkan yẹnu sí i ó ní ọ̀rọ̀ wa látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam nínú àdìsí kùtì tó náà gbà wà látọ̀dọ̀ Ọlọ́run ọdún ọlọ́ọ̀bá àdìgbò lásọ wípé iná ńlá àkàtàbàlì hasan àti wọ̀sẹ̀ yìí á tó mọ̀ bá yìí àlẹ́ báyìí ọlọ́ọ̀bá àdìgbò ọlá ó ti fi àkọọ́lẹ̀ nǹkan dáadáa àti ní tí ọ̀dà èyí tó dá ìwà tó dá láti máa wù wà tí ọ̀dá láti máa wù ó ti wà ní àkọọ́lẹ̀ ọlọ́run tó mọ̀ bá yìí báyìí lẹ́yìn ìgbà náà ọlọ́run tó wá sàlàyé pẹ̀lú fọ́nrán àwọn ànábì ọlọ́run sí wa ẹ̀mí wa náà sì máa ń sọ fún wa bí mí ìgbé àìsàn ọ̀fẹ́ ìwọ náà mọ ogun olókun kan mọ́ ọmọ nù mọ́ sí i eléyìí ò bójú kò bá tẹ̀lé àwọn kò bá láàká ìmọ̀ wa náà fún sí ń wà máa ń sàwùwà ha fàálẹ̀ ha mà ha kùjú rà ha wà tẹ̀tọ̀ wa ha kọ́dí afúláhà máa ń ha wà káàbà máa ń ha. ọlọ́niwà náà fi òǹkóra pẹ̀lú ẹ̀mí wà máa ń ha àti dídá tó lọ ń dá ẹ̀mí tó dá mọ́. wàdà ha fàálẹ́hàmà ha fùjúra ha wà dàkọ̀wà ha ọlọ́nà ló fi mọ ẹ̀mí ìwà àpòkì ti máa ń bẹ nínú ẹ̀mí ọlọ́run fi mọ̀ pé wà àpòkì ha ìwà tó jẹ́ ìbẹ̀rù ọlọ́run ọlọ́run tó ná ọmọ pé ilé yìí á kódà èèyàn èèyàn gan lè mọ̀ pé ọlọ́run bá fẹ́ràn nǹkan ilé kọ́dé afúláhà máa ń zàkà ha ó ti dèrè pọ́ ó ta ní ẹ̀ ń bá fọ ẹ̀mí rẹ̀ mọ́ títà ìdọ̀bí ọ̀dà láti ṣe ẹ̀mí fẹ́ máa ń ṣe aburú nìyẹn ní ọ̀pọ̀ mọ̀ ìyẹn ní ògbógun kì ó ṣe jihad ó gbìyànjú sójú ọ̀nà lọ́lọ́ wàkọ́dé káàbà mọ́ndà sáà ó ti sòfò ẹ̀ ń bá fi àìdá pamọ́ sínú ẹ̀mí rẹ̀ ó mọ̀ pé nǹkan jẹ́ ọ̀dá o ó sì ń lọ sí àparí inú ọmọ jẹ ibi à wọn náà mọ̀ pé nǹkan yóò kù jù nínú àdìsí ànábì sallallahu alaihi wasallam sọ ibi náà láà kataba al-hasanati wa sayyi'at tó ń bàbá yẹn nàdàlẹ̀ ọlọ́run ti fi àkọọ́lẹ̀ nǹkan dáadáa ti ṣe àti ntí ọ̀dá lẹ́yìn ìgbà náà lọ́wọ́ sàlàyé rẹ̀ fàmílì hamad bin hasanatin ẹ bá ní lẹ́bi fún fẹ́ ṣe dáadáa kan kèsì tí ì ṣe àmàlì ha mọ́kò rí ṣe kàtàbà Allahu lahu indahu hasanatan kamila ọlọ́ọ̀bá ọkọ̀ ọ̀lẹ̀ pé dáadáa kan ló ṣe wọn bó o ṣe dàníyàn kan fẹ́ ṣe dáadáa ọwọ́ àníyàn lásán ọlọ́run ti kọ́ ọ̀lẹ̀ fún ọ pé dáadáa kan bẹ́ẹ̀ lẹ̀ fún ọ wàá rí implimẹ́ǹtì kò ga nǹkan kan lọ́dọ̀ lọ. huwa hamma biha tó dáadáa ha ọlọ́run wá tó yọ̀ǹda kó tó rí ṣe kàtàbà Allahu lahu indahu ashru hasanat ọlọ́run wá fún ní àdìgbélé mẹ́wàá ẹwà ní ọlọ́run gbèsè wà á rí inú fún lóúnjẹ kan ìdìpele mẹ́wàá ní ẹ̀mọ̀ ti fi kọ́ kínní ìkàlẹ̀ mọ́ mi. ìlà sábà ìmí àtòkè níbi ìlà àdáhàbí kẹ̀lẹ́yà ọlọ́run tún lè wá ní mẹ́jọ ọdún mẹ́wàá hàn kọjá pé yóò tún máa lọ sí sábà ìmí àtòkè níbi ọgọ́rùn-ún méje tọ́lọ̀ fi dọ́gbù ẹ̀ fún ọ ìlà àdáhàbí kẹ̀lẹ́yà ó lè mọ̀ mọ́ ní seven hundred yẹn kó tún jẹ́ àìmọye àdìpele ìyẹn ni pé bí ìkìláàsì yẹ bí ìfọkànsí fọ́lọ́run rẹ bá ti tó bí ìfọkànsí fọ́lọ́run rẹ bó bá ti tó láàrin wa àtọ́lọ́run iná ìrìn ládàá yóò ṣe pọ̀ sí òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wa sẹ́yìn pé wà mọ́ ní hamma fẹ́ di àdín ẹ bá wá gbèrò aburú kan tó ní lẹ́mìí sálábì àmẹ́lẹ́ ha ṣùgbọ́n kò ṣe é kàtàbà Allahu lahu indahu hasanatan kamila odidi dáadáa kan lọ́nà òbí kọ́lẹ̀ oníbi kàìdálẹ̀ fún ó ti gbèrò ìgbà wọn bọ̀ wọn ilé ìdìdà ọlọ́run bá ti sàánù rẹ̀ kò sí ọlọ́run wà ní káwọn ọ̀láìkà ọlọ́kọ̀ kó ṣe dáadáa nítorí àìsí yẹn wọn lọ kọ dáadáa lẹ̀ ọ̀dà ní ẹ̀fẹ́ òun mọ tí gbogbo ẹ̀ wà lónìí kọ̀bá bù gangan ọlọ́run bá lè kí ọlá yóò fún wọn lọ kọ dáadáa lẹ̀ ọwọ́ àìsí yẹn oore ló jẹ́ fún torí làwọn àbá àbísọ yìí pé kakóra wípò níbi àìdá ni máa kó àìròjú bá ní láti títí pẹ̀lú nǹkan dáadáa ọ̀rọ̀ mi ò yé mọ́sálà tí wọ́n bá lọ bẹ̀rẹ̀ wípé alìmọ̀bá alìyú jọrọ̀ àrí nǹkan tó ṣe wípé kẹ̀rí àtẹlẹ́tọ̀ gbogbo ọ̀ṣẹ́ gbogbo olè suuti súùtì dídẹ ń gbọ́jọ́ tọ̀rọ̀ kọ́ lásùtì sẹ̀rí àní ó ti lẹ́tọ̀ bó bá wù ọ́ la bó bá wù ọmọ la kò ní ládá kò ní tẹ̀ kò ní ládá kò tẹ́ kíni kò tún lẹ́sẹ̀ àsìkò tó o fi ń bísí pẹ̀lú ẹ̀ tó ti bí òdi lẹ́sẹ̀ yẹn àsìkò tó o fi ń bísí pẹ̀lú ẹ̀ ṣé wọ́n máa kọ́ ládá yìí pé òun bísí fóun bí ìbàjẹ́ mi sọ̀bà máa ṣe <laughs> àsìkò tó fi ń jẹ́ tó sì jẹ́ àlàálì ó lé tó máa jẹ aráàmù mọ́ at the same time ẹwù dáadáa tọ́lọ̀ ti fún àwọn mùsùlùmí àwọn mọ́mí ní òdodo so kì í túmọ̀ sí pé tí wọ́n bá tẹ̀ pé kò sí ládàá kò tẹ̀sẹ̀ mi mọ̀ báyìí táníyà rẹ̀ bá ti dáa tó jẹ́ mùsùlùmí òdodo tíyàn kí ọ kí ipò ẹbí sí kó bẹ haramu so ọmọ ṣe kí ni ọmọ tó gbà ládàá lórí ẹ̀ so ẹni tí ó ti dà ní ẹ̀kọ́ ona ìdá tí ò ṣe mọ́ ọlọ́ọ̀bà àlèkẹ́ lórí ọkọ̀ ọ̀lẹ̀ tó dáadáa kan ló ti ṣe òun. fàyẹ́ni wà amma biha fáfà kàtàbà làwọn ṣe jí tọ́ba wa gbà á lérò láti ṣe ó ti ṣe é tòótọ́ ọlọ́ọ̀bọ̀ wà sọ pé kí wọ́n lọ kọ́lẹ̀ kó ṣe kan kò ní pé kí wọ́n mẹ́wàá àbíjú bẹ́ẹ̀ lọ kan náà ni so eléyìí sọ fún wa yìí kíkọ dáadáa wá lẹ̀ ńgbà wà láyé àti àìdá iṣẹ́ táwọn mọ̀lẹ́ta fẹ́ẹ̀ tán ń ṣe ní ilé ayé ńgbọ̀ bá àdúgbò wà á gbé àìmọye àkọọ́lẹ̀ yẹn ní ní wà gbé jáde gba rìsíìtì ń lọ tí ń lọ tí ń ní kó rìsíìtì tó bẹ́ẹ̀ lọ́jọ́ náà ó sì rí tòlẹ́yìn ìgbà tí kálukú bá tò lọ́wọ́ ọ̀wọ́ tó níwájú ọlọ́run àbílẹ̀ ọlẹ́tẹ̀ ọlá wọ́n wà àwọn ẹlẹ́kọ̀ọ́ àmọ́ pọ́n kákàdá wọn fún kálukú ẹ wà ní yẹlẹyẹlẹ tí kálukú eléyìí ó mú lọ yìí ó mú lọ. ibẹ̀ wọ́n kọ iṣẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ti ṣe ń lé ayé ibẹ̀ ni wọ́n kọ ọ́ sí àwọn bí ọ̀fọwọ́ ọ̀tún gbà àwọn bí ọ̀fọwọ́ òsì gbà gbígba kákàdá yẹn ìpìlẹ̀ àmì oríire láíláí àmì orí ibú láíláí ni ẹ̀ ń bá ti náwó ọtí ẹ̀ tó bá ti fọwọ́ ọ̀tún gbà ẹni yẹn ò lè sọ ní ibú mọ́ láíláí ọlọ́dún àfọwọ́ ọ̀tún ìjà gba síra wọ̀ lọ́lọ́run fi ń sọ fún wa nípa kákàdá yìí. nínú súrátù alhaakọ̀ súrátù alhaakọ̀ ayàkàtì ìdí nílé 24 ọlọ́ọ̀bá àdékẹ́lá sọ pé fàyídá nùfíkà fi sórí nàfíkà tún wá hídà wà fúnmi láti la àrùdù wà lè dìbà lùfàdúkàtà dákàtà wá hídà fàyàwó mọ́ ìdí wákàtí lè wá kẹ̀hà وانشقت السماء فهي يومئذ واهية والملك على أرجائها الله أكبر ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية يومئذ تعرضون لا تخفى لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول أصحاب مقرأ كتابية إني ظننت أني ملاق حسابية فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية الله أكبر أنا ذاك جاجة وأمير ọlọ́wọ́ bá sọ pé báyìí dáánù pípa ọ̀dọ̀ sórí nígbà tí wọ́n bá fẹ́ fúrufú sínú wo ìyẹn màláíkà tí ó fẹ́ fúrufú sínú wo Israfil yọ fẹ́ fúrufú àkọ́kọ́ gbogbo tó wà lórí pẹ̀tí mímí ní òkú tányányá bọ́ba tó wá fẹ́ ló tó fẹ́ kejì gbogbo tó ń náà ló tún dìde wàrà báyìí dáánù pípa ọ̀dọ̀ sórí. nígbà a wọ́n bá fẹ́ kú sínú owó tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn jíǹde wà ó mẹ́lá tẹ̀lá àrùbù alíjìbà alùpàdù kàtà àdákàtà ọmọ àhìdá àti ilẹ̀ àti òkè gbogbo ìyókù lẹ́ẹ̀kan náà wà fúláàtì lọ kò ní sáàmì kẹsàn máa pé bíi ní òkè olúmọ bíi ní òkè àrẹ̀mọ bíi lókè dàda dada. ní dàda ó lè mọ bí ti nàìjíríà wà gbogbo ọwọ́ alẹ́bù lọ́wọ́ akẹ́rẹ́ tí ó ti sáàmì kẹ̀kẹ́ máa lórí ilẹ̀ fàyàwọ́mà ìdè wákà àti ilé wákà síbà ńlá ni ó tẹ̀lẹ̀ ń jọ́nà ọkọjá àfẹ́nu ròyìn wọ́n ń ṣàkà ti sàmà sọmọgán yọ ọmọ afọ pẹ́ẹ́ fàyà yàwó mà ìdè wá ya yóò fi yẹ́jú ẹ̀ lùlù lọ tó bá jọ́ ọ̀dà lè fi yá mà kó àlà àríjà yá amalaika ọwọ́ àwà ní orígun orí sí ààyè ní sánmà wà yá àríkà rọ̀ bí kàfà òkọ́ fún ìyàwó mọ́ ìdí ń tà máa níyà àmàlàíkà mẹ́jọ ní ogun àgàlẹ̀ àrẹ̀fẹ́ ọlọ́run tí wọ́n rúlọ ààyè ìdájọ́ yàwó mọ́ ìdí ń tó rọ́gùn náà

yọ ọmọ sọ fún mi tí màmá dájú pé mò ń bọ̀ wá pàdé ẹ̀sán mi gọ́nà nínú ìdè lágbọ́wá lílé òní gọ́nà náà máa jẹ́ kéèyàn ọmọ ọ̀tẹ̀ lámọ̀dájú torí ẹ̀ ní iná tó jẹ́ tàkì ló fi wá pẹ̀lú ẹ̀ ìní dọ̀nàntù ànímùláàkì ní ìsàbíyá èmi ti máa màdájú pé mò ń bọ̀ wá pàdé ìṣirò mi torí pé Ọlọ́run ti sọ fún mi tẹ́lẹ̀ tó kú ilé ayé àwọn àwọn òjíṣẹ́ ọlọ́run ti sọ ó ti wà nínú tírà ọlọ́run fàhùwà fi rí iṣẹ́ tó rọ ọ̀bìyà yọ máa wà nínú ìsẹ̀mí ìsẹ̀mí tí máa ń dùn máa yàn tí máa ń tèèyàn máa ń yọnu sí irú ẹ̀mí ọwà níjọba ní àlìkíyàmà tí ìjà náà ti ní àlìyá yọ wà nínú àlìjánà àlìjánà tọ́gà ìfúrufú àdáàlìyá àwọn èso tí ń bẹ́ẹ̀ yóò súnmọ́ pẹ́kípẹ́kí ìtọ́báwò ni ọmọ jáde bí ìjáde tí kìí ṣe tóbi ní ń pa yóò sì máa jẹ́ yóò sì máa dùn wọn kòló wájúra bú ha ní àmìbímọ àtìláfún pẹ̀lú ayé àmìlẹ kàálíyà ọlọ́wọ́n bá yọ ọmọ sọ pé kòló wájúra bú ẹ máa jẹ ntọ́ba wùyí nù àlìjẹ́nà ntọ́ba wùyí ni ẹ máa mú nù àlìjẹ́nà àní àní àǹtí tí ọmọ fagiri lọ́nà ọ̀gbun tí ò ní payí lórí ara bímọ àtìláfún pẹ̀lú ayé àmìlẹ kàálíyà báwo bàjẹ́ níyà ni wọ́n ń pè yẹ ẹ nítorí. ìtẹ́yìn náà ti ṣe síwájú láwọn ọjọ́ tó ti lọ náà lọ́jọ́ ìdílé ayé dáadáa tẹ wá ṣe bó ti lè bó ti mọ náà ẹ̀ fi nǹkan pọ̀ jùlọ àti tẹ̀sán gbọ́ràn wà àwọn ará kejì ọwọ́ wọn gba sákàdá ọ̀gbìn ah, ẹ̀ ń gba sákàdá rẹ̀ fún ọkọ̀ àmì orí ibú sọ ọlọ́run bá lè kẹ́ ọ́ láń sọ fún wa nípa àwọn náà nínú Suratul Haqqa bákan náà àyà twenty five títí dé thirty seven ọlọ́run bá lè kẹ́ ọ́ láń sọ fún wa pé wa amma man utiya kitabahu bishimalihi fayaqulu ya laytani lam uta kitabiya wa lam adri ma hisabiya. يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة درعها سبعون ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يصد على طعام المسكين فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من إلا من بسليم لا يأكله إلا الخاطئون الله أكبر ọlọ́run kọ́ sọ akó mẹ́ẹ̀ ọlọ́run ni wà máa má ní oúnjẹ àkìtà àbà òun bí ṣe máa rẹ̀ ẹ̀tọ́ bá ti pé ọwọ́ òsì rẹ̀ ló fi gba tí a rẹ̀ ọlọ́run ló ní máìlì yẹ́ omi bí ní àtẹ̀yẹ́ òun kọ̀tẹ́ tí ó wù gbogbo owó òsì gba tí a rẹ̀ nígbà tọwọ́ ọ̀túnmọ̀ rẹ̀ bá ti ń ná tí ò dé fi gbà á owó sì náà ni ó fi gbọ́ lọ láti ní òkúta òkúta lè jìyà mà ní ọmọ dára tí ò ní tẹ́ tí ò ní fẹ́ ní kankan lára nǹkan dá táwa náà máa ṣe tó bá wù wá gbà mí tí wọn bá tọ́lọ́ bá fún wa ni o àmọ́ ṣe àmọ́ ṣe lé ayé ẹ lọ́wọ́ bá ṣe tẹ ẹlòmíì ó lóun ó ṣe tó yóò ti jà tẹ́tẹ́ yóò ti jà sábùkù ó lè fa ọlọ́run bá di máa lé kí ìyàwó mi di àtẹ̀yó alágbára ọba òdodo níjọ́ ẹ̀san ọlọ́run bá tuntun wa mọ́mọ́ ní ó ti àkìtà abáwo bí ṣe máa lẹ̀ ẹ̀ǹtí ẹ̀ bá fún tíra rẹ̀ pẹ̀lú ọwọ́ àlàáfíà rẹ̀ ọwọ́ òsì rẹ̀ fàyà kúlù yá aláìta ní lámùkù tàkìtà abíyá yóò ní ẹbí òun ò jẹ́ fún ọba sí àkàtà lónìí ìgbà bẹ́tà kọ́ ọmọ bá àkàtà rárá wàlá ájìrì máa ṣe sàábíyá tí wọ́n tẹ̀ mọ́mọ́ ìṣirò kankan kún wọn mọ́mọ́ ìṣirò ara àwọn kankan ọ̀sán fún yàrá ìta àkà àná ti ọ̀ọ́dìyá ọmọ sí fún kọjá pé ikú tó ń kú ní ìgbẹ̀yìn gbogbo nǹkan tìgbà ti dàbọ̀ ọlọ́hàbọ̀ ikú tó jẹ́ pé ní ká fi fún sáà fún ilé ayé yóò wá máa tàmọ́ ìjọba ìyá àgbẹ̀ kíkún ó dé nǹkan kọ́mọ́sí nǹkan kàmá ikú ní ikú là ń sá fún ẹ̀rí kòròlà kòrónà kòrónà virus nǹkan ìkẹ́sọ̀ ọgbọ̀gbọ̀ ọlọ́ gbogbo wa bá ń kígbe àtòjìlé fún òtútùtè bá òtútùtè bá ètí ìṣòògùn ètè bá ẹmọ jáde mọ ẹmọ lọ bí iṣẹ́ ẹdá gbùdù àbáwẹ fún iná lórí báwẹ fún iná rẹ èyàn lè ti dirí ẹ̀san kankan lórí iṣẹ́ rẹ̀ àgbọ̀bá fún tọ́ba lọ́dọ̀ náà ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó sì ṣe tó sì ẹrù tó sì wà wò yóò máa sọ gbé alẹ́ bí àwọn pé yá àlàyé sàhà kà nàìjíríkọ́ bí yá ọmọ sí pé ọ̀jẹ́ pé ikú yẹn iná òfin gbogbo nǹkan fún na adínà àní màálíyá ọ̀rọ̀ mi tí mo ní tí mo kó jọ kò tí mi ni. sáàmìtì kejì tàbọ̀dọ̀ ní ma àgbẹ̀nà àní máa líyá ọwọ́ ohun tó ní kò ní rọ̀ lọ́rọ̀ rárá bó jẹ́ pé nípa kòrónà dé oná mú kò mú sí tó dẹ̀ ń bá rówó bàálù àti gan ọyá jọ ẹbí bàálù lọ <laughs> ó gbéyànjú ní sàárè aṣọ ẹlùmíì gan yọ́bẹ̀ ní aṣọ lára aṣọ tọ́mọ́ bó fowó kùn ọ́ mú ọ́ làwọn kòkún bẹ́ yá ọmọ sọ pé máa àgbẹ̀nà àní máa líyá owó mi tí mo ní kò tí ẹ̀ wúlò kankan fún mi lọ́jọ́ òní alaka àní sọ̀rọ̀ níyá agbára tí mo ní mo ní tẹ́lẹ̀ ilé ayé gbogbo ẹ̀ ti parun kò sẹ́ni kankan tí ó pè ránṣẹ́ kò sẹ́ni tí ó pa láṣẹ ògbó òfàgbò yìí o ọlọ́run mọ́ ní ẹ̀yìn màláìkà ẹmú kẹ́ẹ̀dì tí àjàgà sí lọ́wọ́ kẹ́ẹ̀fì sí lẹ́sẹ̀ tó mà ń jẹ́ sí ìmọ̀ sọ ìlú ẹ lọ jù sínú náà lọ jó ló mẹ́ tó ń mọ̀ bí sílé sílá sí bẹ́ẹ̀rì ìwà sàbùdù nàìjíríà àrùn bàtìlùkù lẹ́yìn ìgbà náà ké àjàgà tọ́jẹ́ pé gígùn rẹ̀ bí gbọ̀ndà àádọ́rin ni sẹ́fùtì gẹ́gẹ́ gbọ́nà apájú wa báyọ̀ gbọ́nà apájú gbọ́nà lọ́mọ bí ó sì tó sùn rẹ̀ yọkùnrin ó sì tó fásitì kúrú ẹ tí bọ́ lójú ẹ tí bọ́ kú ẹ tí bọ́ láàrin ẹbí dé ìnáwó káàná láàyò mìíràn bí láàyè láàrin ńgbọ̀ wá ilé ayé náà kò nígbàgbọ́ sí ọlọ́wọ́ ọba tó gbọ́ngbọ́n ẹ̀sán rẹ̀ wá nìyẹn wàláyà tó dùn aláàtọ̀ àmìlì méjì kí kò ní tọrẹ fún tálákà kò sì tún ní ìsẹ àwọn èèyàn lójú gbogbo fún wọn tọrẹ fún tálákà ẹmbà tó fẹ́ tọrẹ fún tálákà yóò tún máa kẹ́ẹ̀kẹ́ tó bá dá lóúnjẹ ọlápákò sí sẹ́ni fàlẹ́ ìsàlàhúlì yàó ma háàwùnà hàmì adẹ́ntí á ní ó tálákà ló ń jẹ kó fún ọ lówó kó fún gbá fún wọn kó pàwọ́ fún wọn ìdájí rẹ̀ ojú wọ́n kò dáàbò nù wàlá ayé fúdú aláàtọ̀ àmì mísì kìí táwọn èèyàn lójú kòkò lórí pé kí wọ́n máa ń bọ́ tálákà fàlẹ́ ìsàlámùlì yàwó máa ha húnà hàmì lọ́jọ́ òní lọ́jọ́ àlìkìyàmù kò ní sí ọ̀rẹ́ kankan fún tí ó wúlò fún wájú ọ̀nà àlìkìyàmù inú hàmì mu yẹn a máa jó mi gbóná àti máa jọ́ rẹ̀ tó súnmọ́ yẹn pẹ̀lú pẹ̀lú ní èdè lárúbáwá wàlá àtọ̀ àmúnù ìlà àmìlúgbèsílì kò só ń jẹ kankan fún jọ bí àríkìyàmà àti gìsìlẹ́nì apáta náà náà sọ pé gìsìlẹ́nì yẹn pé ètùtù ni nígbà tí ẹ̀jẹ̀ àti ètùtù tọ́wọ́ rúpọ̀ mọ́ra wọn ni wọ́n ń pè ní gìsìlẹ́nì a jáde lára àwọn ẹni náà sì máa tí ọmọ apáta ah, ní ni ibi yóò tó máa pa rẹ̀ ọlọ́run ní gbèsìlẹ̀ yẹn láyà kúlùú ìlànà ọ̀bí wọ́n kọ́sẹ́ni kankan tí ó jẹ́ àyàfi àwọn aláṣìṣe ibi eléyìí náà ní pé tákàdá tá a gbà jọ gbẹlẹ kìyàmà àwọn èèyàn kan wọ́n fọwọ́ ọ̀tún gba tákàdá wọn àwọn èèyàn kan wọ́n fọwọ́ òsì gba tákàdá wọn ẹ bá fọwọ́ ọ̀tún gbà sórí ilé àbí oríire ni náà ni mọ́mí ní òdòdó kọ́nà dáhùn dáhùn ọ̀fọwọ́ ọ̀tún gbà ẹ bá fọwọ́ òsì gbà ní orí ibú ni àwọn èrò náà nìyẹn ó yíwọ́ fún ọ nù lọ́dà fún mọ́jẹ káwọ́ lọ́bì yẹn ọlọ́run tó wá sọ ìran kẹta ìran kẹta yẹn ọwọ́ òsì náà wọ́n fi gbà ṣùgbọ́n ọwọ́ òsì wọn wọ́n kọ́ ti bọ́nú wọn náà yọ̀ wáyọ̀ lẹ́yìn wọn ẹgbẹ́ ìdómorú ìlọ́lọ́wọ́ bá lè gbọ́lá tó ń sọ fún wa ń pa rẹ̀ inú suratul Inshikaq tó ní yá ayyuhal insan láyà kẹfà sí ìkẹẹ̀dógún suratul Inshikaq láyà kẹfà sí ìkẹẹ̀dógún ọlọ́wọ́ bá lè gbọ́lá sọ pé yá ayyuhal insan innaka kadihun ila rabbika kadihan famulaqih فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويسلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يفور بلى إن ربه كان به بصيرا إن ربه إن ربه كان به بصيرا الله بارك يا أيها الإنسان مقوم الدنيا إنك كادح إلى ربك kádíhà ọ̀hún fàbùláàfi òun gbìyànjú lọ sọ́dọ̀ ọlọ́run tó ń ṣe kìràkìtà tó ń ṣe wàhálà ọmọ wa pàdé wàhálà yẹn ẹtí ọwọ àjẹnà Ọlọ́run yọ ọmọ ti kira kìtà kìtà kìtà Ọlọ́run lòún sìn ẹtí ọwọ iná náà ó náà ọmọ ti kira kìtà kìtà kìtà Ọlọ́run náà lòún sìn lọlọrun bá sọ pé ya ayú àlè ìnsán ìwọ ọmọ ẹdẹ ènìyàn ìnákàtà àdìgúdì ìlà rọbìkà ìwọ ọmọ ti kira kìtà tó ọmọ gbìyànjú tó ní ló kẹta lórí pé ọ̀n gbìyànjú lọ sọ́dọ̀ Ọlọ́run fàámà mani uti akita abahu ubi yamene ẹtì àbá wa fún ní takada tiẹ níjọ ní ìwé ọfọ yóò ha ìṣirò rọrùn báà ni ó ṣe fún níjọ fún ní alikiyama so anabi sallallahu alaihi wasallam àti ìdìrẹ kan tó ń sọ̀rọ̀ ìṣirò rọrùn yẹn pé àbájáde lásán wọn kàn fún ètè fún wọn wà á mọ bílé kí bóò lè ti ṣe léyìí bóò lè ti ṣe léyìí bóò lè ṣòro owó eléyìí bóò lè ṣe náwó eléyìí hù hmm. ẹ̀ńtọ́lọ̀ bá ti ṣe ọ̀rọ̀ rẹ̀ tó ti yanjú ẹ̀ tó yẹ pé ṣòro ọ̀rọ̀ ni tákàdá nìkan wọ́n kàn fún wọ́n kàn fún resort ọ̀pọ̀lọ̀ dákòókò ṣe ìsáàbù wa ní ìsáàbù yẹ̀ sí à. wàyà ń kọ níbi yìí la àlè ìmọ̀sọ̀rọ̀ yọba máa lọ sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ nú àdìjẹ́ náà sínú rẹ̀ mọ́ dùn fẹ́ẹ́ wa mama ni utiya kitabahu wara azahari ẹsẹ bá wá jẹ sí ẹ̀yìn rẹ̀ ní ẹsẹ fún takada díẹ̀ ẹwọ rẹ̀ wọ pé ọwọ́ òtún náà ni ẹwà bọ sẹ́yìn wọn wà fún fasawofa yẹdi òkú gbòòrò ọgbọn náà ti àmì ó ti fi hàn yíká ìfẹ́ àgídí kò ń gbà nítorí sẹ́yìn ti ọwọ́ bọ kò sí yọ lẹ́yìn yóò máa fi gbé òun wọ̀nyẹ́sẹ̀ là á fẹ̀ yìí yóò sì jó nínú náà

inú rẹ̀ máa ń dùn ní bóun ní lágbájọ́ ọmọ lágbájọ́ ń tàmọ̀dé tí ọmọ kí rẹ̀ mẹ́sàn-án mẹ́wàá ó sì ti di ẹrù ẹ̀kẹ́ àmọ̀ wọ́kọ̀ wọ́kọ̀ ó ti di kùdìkùdì rẹ̀ iná gbọ́dọ̀ aláìyá owó ó rò kó wọn ní padà lọ bọ́lọ́ bàlá ọ̀rọ̀ orí báwọn káàkiri ń ṣerí ṣe ń wí iná rọ̀bà owó káàkiri bí yìí bá fi rọ ọlọ́run bá àlekẹ́ ọlá tí ọ̀nà padà báwọn ọlọ́run bá àlekẹ́ ọlá ó ìnárí dáadáa ọmọ gbogbo tí ń ṣe so pẹ̀lú ilé ìlànà yìí pé

ẹ̀tọ́ bá kú díẹ̀ káàtó kọ́ ló ń kọ́ sàmójúkú òkun wa o èèyàn gbọ́dọ̀ di ẹrù kí á mọ̀ kó dìde pé tẹ́bọ̀ wà nínú ẹrù rẹ̀ tẹ́bọ̀ bá ti wà nínú ẹrù rẹ̀ tó bá fi lè kú òyì wọ́ọ̀lù kọ́sáàkùn dì mọ̀ kọ́ ló ń kọ́ sàmù wa mọ̀sẹ̀ wálé lẹ́bọ̀ mọ̀sẹ̀ alẹ́ ní ọ̀sẹ̀ ẹ̀bọ̀ mọ̀jẹ̀ wọn ṣe sí wa lọ́rùn tí ó lé alẹ́ bí ẹbọ kó jẹ́ òṣèlè sí wa láíláí láti ṣe wọ́n láàdùn rẹ̀ àwọn onímọ̀ sọ̀rọ̀ ń pa pé kí ni ìdí tí ọlọ́run bá lè gbọ́lá tí ó fi fún kálukú ní tákàdá àwọn ẹsẹ̀ rẹ̀ níjọba ìdí àmọ́ kí ni ìdí abájọ náà ìdí abájọ náà ni wípé ọlọ́run bá lè gbọ́lá ó ti mọ̀ ọ́n tẹ́lẹ̀ nígbà tó lọ kó lọ́wọ́ tó dá wa ló ti mọ̀ wá nígbà ọ̀dá wa tó ti mẹ́jì ọ̀lọ́ ní ẹjọ́ làjẹ́ náà tọ́ba dá kálukú sínú ààyè tiẹ̀ kálukú ọmọ ah, eh, kan bá ẹ̀ẹ́n sí wá ní àmọ́ lọ ayé o gbogbo táàtì náà ti gbogbo táàtì náà ti mọ̀ ó tó wá yan màláíkà ti wà pé káwọn náà tó wọn sọ́ọ̀dì rẹ̀ àwọn náà tó wá mọ̀ lẹ́yìn ìgbà náà ó tó láwọn màláíkà wọn tó wọn sàkọọ́lẹ̀ àkọọ́lẹ̀ wọn tó wọn mọ̀ ọkọ̀ wọ̀ fún wọn tó wá tó wá ti lé ọmọ ìdíyàn lọ́wọ́ gan fún ara rẹ̀ tó ń lórí pé ah, ìjọ tó gbá po símẹ́ntì símẹ́ntì yéé símẹ́ntì lágbájáre mo gbé yìí igi ogi <laughs> ah, mo mọ̀ kódà ẹlòmí ìjọba rí báyìí ọ̀fẹ́ ìlú ọlọ ha tó ń dọ́pá ìdílé ìní tó jẹ́ gbèlè tó ọlọ́run dá gbọ́ sànù wa ẹ ìjọ náà ìjọ tó lé ní àgbàlùkọ́ máa pèpè àfún ló fi dẹ́gbà àwọn ẹni ọlọ́run tí ọkàn wọn bá ti wà ní àlèkìyàmọ̀ ìwé ká kankan fún ilé ayé wọn owó ni ọlá ni ipò ni wọn ò ní fún wọn pé pé ọkàn wọn ti wà ní àlèkìyàmọ̀ ọlọ́run ti wà lẹ́yìn tọkàn wọn wà lálèkìyàmọ̀ wọn ní kó lè bá àjẹkọ́ mẹ́ẹ̀ẹ́dẹ́nìyàn kò ní lè máa jiyàn kankan mọ́ nígbà tó bá ti mọ̀ fọ́lọ́ mọ́ àwọn aláìka ti mímọ̀ sí wọ́n tó sàkọọ́lẹ̀ rẹ̀ wọ́n tó sàkọọ́lẹ̀ rẹ̀ wọ́n tó gbélé lọ tó náà wá rántí rẹ̀ ẹ sì ní pé láàká yìí aṣọ náà lánàá tó láàká yìí èébú ó lè rẹ̀ èébú bó wà nù sàrí kò ní ìgbé láàká èébú torí pé àmì pé òkú náà ló jẹ́ pé ńgbà tó wá jẹ́ òmìnira ìdíyàmà tí dààmú bá wá pọ̀ tí kálukú dúró tọ́ kálukú yóò àmọ́ wọ́n yẹ ká lé nìkan tó bá ti tẹ̀ wájú ọlọ́run kó sì gbàjọ́ tọ́wọ́ ẹgbẹ́ brain yẹn ti kú ni òye yẹn ò ní wá síbẹ̀ ibẹ̀ wọ́n tó wá lọ bá adamu alẹ́ sara tọ̀sà pé ní ẹjẹ́ lọ bá lé ní àkọ́kọ́ tó lọ ń bọ́ ẹ̀ ń dá pẹ̀lú ọwọ́ ara rẹ̀ tó fẹ́ fùsí fún ara rẹ̀ ní káwọn gbogbo ní bá ti kú ní fún mọ̀ bá pèyànpèyàn lágbájá táàdì táàdì táàdì mọ̀ bá ọmọ àtọ̀ ẹ́ ẹ́ sílẹ̀ wí wọn tún lọ ní ni wa <laughs> ọlọ́run sọ pé wà laqad sarrafna fi hadhal qur'ani linnasi min kulli matal wa kana lil insani akthara shay'in jadala ọlọ́run ti mọ̀ pé ọmọ ẹ̀dẹ́ nìyẹn ọ̀pọ̀ nìyẹn jíjà ọlọ́run ní gbogbo nǹkan pátápátá àtàlàyé ẹ̀ fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn nù kọ́ránì ṣùgbọ́n ọmọ ẹ̀dẹ́ ènìyàn àtàkàwé oríṣiríṣi fún ṣùgbọ́n ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọ̀pọ̀ ní ìyẹn jíjà kí ìyẹn jíjà wọn bá mọ́ bá àtẹlẹ̀ lálìkì yá mọ̀ ọlọ́run ní pé àwọn ọmọ láìka tí wọ́n fa ìwé kálukú fún kálukú orúkún olékun kó nú ọmọ mọ̀ wàtúwàfà kùlù náà sí máa amílàdì wàhùn láàyò gọ́làmù ọjọ́ ń bọ̀ tó dé pé káàkiri kùlù náà sí ìtújá dìlò àná sí ha ọjọ́ tí gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan tí ó máa jiyàn láti dáàbò ẹ̀mí ara rẹ̀ ṣùgbọ́njọ́ náà tó wà fà kùlù sí máa tí a yọ wà á tẹ̀ka lùkú lọ́wọ́ ìwé àkọọ́lẹ̀ òfin lọ́wọ́ ká gbúrọ́ lórí àwọn ọ̀ṣẹ́ tó ṣe yóò sì ní wọn bá tá a gbé kọlọ̀ bí ó wúlò fún wa o ọlọ́dà wọ́n sì wá ní ọlọ́rọ̀ lásán o wọ́n ti ní ìbàjẹ́ lẹ́jọ́ burú fún wa láyé àti lálùkìyàmọ̀ ọ̀dà àti tòrò náà. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وهمومنا اللهم اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك شكارين لك ذكارين لك رهابين لك مطواعين إليك مخبتين أواهين منيبين ربنا تقبل توبتنا واغسل حوبتنا وأجب دعوتنا وثبت حجتنا واهد قلوبنا وسدد ألسنتنا واسلل سخائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا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 ya na wannan ba